àrédèrè hmm. ọmọjúbánirẹ́ ọ̀gá ò ilé ayé yìí orí bá kan ọlọ́run gan ò pín dọ́gba kò dọ́gba rárá rárá kò dọ́gba àwọn ẹgbẹ́ mi gan ń bẹ ní club nísìn wọ́n ń pọ champagne wọ́n ń mẹ́nẹ sí ní mú origin mo wá tún jókòó tà á, mo wá gbé e sórí tébù, mo wá ń bù mu origin. Èmi náà ti ń jayé nìyẹn o. Èmi náà ti ń ṣákọ nìyẹn o, ń jayé wájú ìta mi. Ah! Hmm. Ó lágbára o. Mo tún dúpẹ́ tèmi. Ah! Mo tún dúpẹ́ tèmi o. Ṣèbí mò ń rọ́rí jìn o. Àwọn kan ò tí ì jẹun látàárọ̀ tí ì fi ata báyìí kànnu. Ṣèbí nígbà tí èmi jẹun tí mo yó ni mo tún rántí pé mo fẹ́ ṣe fàájì. Ah! Mo tún dúpẹ́ o. Àwọn tí ò tí wá tí jẹun náà ó tún dúpẹ́ ti wọn náà. Àwọn tó ti kú nísìnyí, ṣé wọn ò lè pé àwọn ò tí jẹun níbi wọ́n wà? Ah! A jẹ́ pé ipò kípò tẹ́dà bá ti wà kó máa dúpẹ́ ni. pẹ́ ni ooo. Torí èmi tí mo sì ń mu orange lónìí, mo sì lè pour champagne lọ́la. Mo sì lè mu Hennessy lọ́la torí pé mo wà láyé, mo wà láàyè, mo wà lálàáfíà. Jẹ́ n tún, jẹ́ n tún tún wò orange, orange bitter. <laughs> Mo dúpẹ́ Ọlọ́run o. Torí ẹ̀díẹ̀ tí ò kú mi ó sì lè jàgbàdo. Èmi tí mo ti jẹun, tí mo ti yó, òun ni mo fi rántí pé mo fẹ́ mu orijin. Nígbà tí ó jẹ́ ń tún bu nǹkan mú, jẹ́ ń tún bu nǹkan mú. Hhm, mo dúpẹ́ Ọlọ́run fún dídá tó dá mi sí. Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọlọ́run o ṣe o. Ọlọ́run o ṣe o. Ọlọ́run o ṣeun. Ọlọ́run.